وشر الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فلان عليكم كي الله orí ajẹ́njẹ́ tán ọlọ́run ọba kọ́mọ bá níbuwa Muhammad sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí wíta bá tafsiru dé suratul Imran àyà tí a ti dúró òun ni àyà seventy seven ìyẹn là ń kà lọ. ẹ̀mí tí ọlọ́run bá ní sàlàyé fún wa pé àwọn tí wọ́n bá torí ayé tí wọ́n fi ẹ̀sìn wọn lẹ̀ àbí tẹ̀lé àṣẹ tòun tó bá fi lẹ̀ irú àwọn bẹ́ẹ̀ ó júwe eré sí àmẹ́rin tó wọ́n fi jẹ wọ́n. àwọn ìyá mẹ́rin yìí àwa sọ fún wa pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun náà ní àwọn ìjìyà mẹ́rin yìí náà fáwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ àti wàá mú àwọn àhàdìsí anabiwa muhammad sallallahu alayhi wa fáwọn ìjìyà yìí náà wá. àwa bọ́ síbi àyà seventy eight. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن منهم لفريقا يلؤون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون قل ولي ó tún fẹ́ júwe fún wa irú àwọn ìṣesí tí ń bẹ lára àwọn tí wọ́n gún rí kù níbi òfin ọlọ́run nítorí ayé àbí nítorí owó ń nù wọn ó ní wà iná mi ní hùn olùwà ń dájú ń nù àwọn tá a sọ yìí làfàrí kọ́ àwọn ìjọ kan wọ́n ń bẹ́nu wọn àwọn àwọn ìjọ tá à ń sọ yìí àwọn tó kéwú wọ́n nímọ̀ ọlọ́run fẹ́ sọ lára ó fẹ́ sọ fún wa nípa àwọn tí wọ́n nímọ̀ nípa alukurhan nípa hadith àwọn tá à ń pè láàfà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ nípa wọn. ọlọ́run fẹ́ jẹ́ pé nínú àwọn tí wọ́n yapa òfin ọlọ́run àwọn tí wọ́n yapa ìtẹ̀lẹ́tà nẹ́bùa Muhammad tá a sọ níbi àyà tá a sàkọjá ọlọ́run ni wa inna minhum la fariqa àwọn kan bẹ́nu wọn o nínú àwọn ìjọ tá a sọ yìí àwọn kan bẹ́nu wọn àwọn tá a sọ yìí tí wọ́n bá ń ka alukur'an tí wọ́n bá ń ka ọ̀rọ̀ ọlọ́run tí í ṣe alukur'an tí wọ́n bá ń ka fún àwọn èèyàn wọ́n fi wọ́n fi mú ẹ̀rí wá lérí tí wọ́n ń ṣe àbí lérí táwọn rò kó da tí wọ́n bá ń ka alukur'an fáwọn èèyàn tí wọ́n bá ń tu tí wọ́n bá ń ṣe wá sí wọ́n á máa yí àwọn padà wọ́n máa yí ahọ́n wọn wọ́n máa yí padà. litahsabuhu min alkitab. ẹ̀yin tẹ́ ń gbọ́ wọn ẹ̀yin wàá rò pé tí wọ́n ń sọ jáde fún yín ò ní inú kùránì lọ́wọ́ kùránì ń fún yín hadithu ni wọ́n ń tú fún yín kọ́dà lomi ó gbé bayi. afá mi síwájú yóò máa kà fún yín báyìí mada minal kitab kẹ́yìn lè rò ka inú ti mú jáde olùwà ni wàmáhùwà bẹ́ẹ̀ sì ni ti ń ka jáde fún yín tí wọ́n ma huwa min al-kitab ọlọ́run ní kò sínú tírà bẹ́ẹ̀ bá wọnú kùránì látòkèdélẹ̀ ẹ̀ ní sọ fún yín pé wà nù kùránì olúwa ni wa yaqulun kọ́dà wọn ó fi ń huwa min indillah níta ń sọ fún yín ọ̀rọ̀ ọlọ́run ni o níta ń sọ ni o huwa. min indillah yóò jọ yín lójú pé ní tí wọ́n ń sọ pé ọlọ́run ló sọ yìí ànábì ló sọ yìí ọlọ́run ò sọ ànábì ò sọ. wa yaqulun ala Allahil sì mọ̀ọ́mà wọ́n máa dáadáa parọ́ mọ́ ọlọ́run ọba wa hum ya'lamun. àwọn mọ̀ọ́nù ọkàn pé ní táwọn ń sọ fún yìí irọ́ ni bí tọpọlọpọ wa ti ní pọblẹmù lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn awáàmù náà àwọn tí wọ́n ń gbọ́ wá sí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wá sí àwọn àfa àwọn wa dààmú wọ́n ní ọ̀rọ̀ àwọn àfa ìtẹ̀tẹ̀ wa sú wa bẹ́lẹ̀ ìgbà dé gbogbo àrùn jáde ọ̀pọ̀ bí ó ti tún fún yín yóò nìkan báyìí dá ẹ̀yin kó tún dé ẹ̀tún ní ọ̀dà àti àmọ́ ìtafẹ́ sí mọ́ àmọ́ o ẹnìkan parọ́ nu wa ẹnìkan sí kí nìyí ẹnìkan sì ń sòtọ́ ọlọ́run jíjẹ́ ó yé wa pé ẹ padà ra àwọn kan tó fi àwọn ni wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ àwọn ni wọ́n jẹ́ irinṣẹ́ fáwọn tí wọ́n ta ayé wọn tí wọ́n ta àlìkìyàmọ̀ wọn tí wọ́n ta àlìkìyàmọ̀ wọn nítorí ayé àwọn ọlọ́mọ fẹ́ júwe fún ayé àyàn àwọn afáàtà ń gbọ́rọ̀ wọn o. tẹ́rù pé tí wọ́n ń sọ ẹnbẹ́nu tíra àwọn èèyàn burú gan o ọkùnrin kan à ń pè ní Muhammadu hali jabata ẹ mọ ọkùnrin náà aláburú èèyàn pọ̀ ni inú ẹni tí ẹ kí ẹ máa bá tó láyé òní jabata wa òun níbi tọ́lọ́run yìí òun gùdù mẹ́ ó ṣe kí ni ó mọ̀ ṣe dáadáa tó fi jẹ́ pé kọ́dà yìí tẹ́ ẹ bá kéwú tẹ́ ẹ bá wọn wájú rẹ̀ tẹ́ ń gbọ́rọ̀ nì tí ń kà fún yín pẹ̀lú kéwú báyìí ẹ sì pé masha Allah ní ti ń bẹnu tíra ní ń kà níjọ́ tọ́nà bá ní kí wọn wá sàlápàpà dé tíra tó kà fún yìí eré yóò wá gbóná ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ kan nígbà tó ń sẹ́yẹ̀ bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ó bẹ̀rẹ̀ dáadáa bí ahàlùsùn náà ti máa ń ṣe wá sí ní ṣe bí alùsùn náà sì máa ń sọ̀rọ̀ nípa àlùbídà bẹ́ẹ̀ ni ń sọ màtó dáàrin kan ó kàn yí padà ni ó wá ní bídí àti ṣíríkù ìkànkan náà ni wọn ibẹ̀ làwọn yẹn ti dìde sí ó wá ní a ìmọ̀ ní ìmọ̀ pé kò tí yẹyin débẹ̀ ibẹ̀ ni bá ti bẹ̀rẹ̀ ìmọ̀ pé kò tí yẹyin débẹ̀ ni láti lọ́tọ́ ní kọ́ni súnà ń lù yìí ìmọ̀ pé wọ́n ti kọ́ ilé pé kẹ́ ẹ mọ̀ pé bídíà àti ṣíríkù àti kúfúrú kankan náà ní ìmọ̀ ní ibẹ̀ ni bá ti bẹ̀rẹ̀ wọ́n rí àtìgbà tó ti gbà yìí wọ́n tí òkè ní challenges tó fi dòní láti gbà yẹn ní láti jọ́ tó ti wú jáde báyìí tó fi dòní àwọn èèyàn fílẹ̀. nígbà tí wọ́n ń sọ ọ̀hún táyà wá ti ń dìde nú àwọn tí wọ́n tó tí wọ́n jòkó wájú rẹ̀ kálukú máa dìde lọ́kọ̀ táà náà fi fi lẹ́ngbà náà pé àṣírìkù ah, wàlúbídà ìkankan náà ni nítorí pé bẹ́ẹ̀ bá ń tó alukur'an kẹrí bẹ́ẹ̀ bá ń tó hadith anagba muhammad ẹ gbọ́dọ̀ rí sálàfù tó náà sọ bẹ́ẹ̀ ti sọ yìí. ó wà ní tẹ́ bá lọ kókò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ mọ́ àwọn sálàfù tó sọ bẹ́ẹ̀ náà wá. tí wọ́n ti wọ́n sọ àwọn sálàfù sí yín tẹ́lẹ̀ àwọn sálàfù làwọn ẹni lóòótọ́ ẹ̀mí wọn bá ẹ̀ lórí ẹ̀ nínú wọn ni binibas inú tí ó fi gẹ́ẹ̀tì èmi personally ọ̀rọ̀ binibas ni ó wá ní ń mú ọ̀rọ̀ obìnrin bá ṣe wá fún yín ó wá kà wọ́n kà wọ́n kà ó wá ká débi kan. ṣé ẹ rí i níbí báyìí gbogbo tí àtàwọn bá ti bùn wa àbá bá ti rí ẹjẹ ká máa gbìyànjú ẹjẹ á máa kà á kó pé a kàn fi tíra wọ́n fọ́n tíra yìí ọdún tíra yìí ọkàn hàǹgẹ̀ síbi kan ọbí kọ́lé ó léwu gan. ìgbà nǹkan mi wà èyí ó ti kó sí wàhálà tó já wípé wàhálà tó kó sí i tó bá yẹ kọ́ ti kà wọ́n tí àtàn bú wọn gbà náà ni àbí tí wọn náà fowó rà ni ṣé gẹ́tì mi ní sí i ìbá ti kó sínú wàhálà tí àtàn ń bẹ broda kan tó lọ sí Saudi lọ́wọ́ fún mi tíra wọn pélé báyìí tíra wọn dédé sí muslim ẹ mọ́ sí muslim báyìí sí tíra náà ni tíra Ibn Baz wọn kó fatuwa Ibn Baz síbẹ̀ Uthaymin Al-Fawzan ó wá ń ka ọ̀rọ̀ yíyá ni pé Ibn Baz ń sàlàyé nípa ọ̀rọ̀ àwọn gbèfèrí bálámọ̀ rí wọ́n ṣe lálẹ́kìyàmà ó láwọn gbèfèrí tó bá di gbé àlẹ́kìyàmà gbogbo dáadáa tí wọ́n ṣe ọlọ́run fi hàn wọ́n gbèfèrí tí wọ́n ń tọ́jú òbí rẹ̀ ọlọ́run fi ládàá rẹ̀ hàn ládàá tó gbà rèé torí pé ó tọ́jú òbí rẹ̀ gbèfèrí tí bá máa ń sànú àwọn èèyàn tí ń tọ́jú àwọn èèyàn tí ń jọ́jú aláìní ọlọ́run ó fi hàn báyìí ládàá tiẹ̀ náà rèé o fáwọn aláìní tó ń tọ́jú àti gbogbo dáadáa tó máa ṣe bẹ́ẹ̀ olúwa tó máa wá yá bẹ́ẹ̀ faja'annahu abaha mansura inú ló ti dùn abá kú dànù wájú rẹ̀ kò ní sàǹfààní fún mọ́ ṣébu wa ni kàdálíkà ẹ̀tọ́mọ̀ kéwu kéwùmọ̀ rẹ̀ kàdálíkà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni jabata kalọ ẹ̀jẹ̀ kàbí yàrá ó ní kàdálíkà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àmàlú mubutẹ́díà àmàlù mubutẹ́díà bẹ́ẹ̀ ni gbogbo sẹ́wọ́n bí díà náà bá dàdí kìá máa bọ́lá wọn sì kú dànù ìgbà náà tó kọ́ fíìsì pé masha allah òótọ́ ni torí pé ọ̀bùn ní bá sùn ló kà. náà ìgbà tó padà wá yá èmi náà padà wá rí tíra yìí wá rí eré mi gbóná gan o ọdún ẹnìkan mo ti rí kí n tó hàn pé gan mo tẹ̀ ní tíra ńlá lé mo ti hábì kan ní ti ká ó lẹ́yìn ọdún mẹ́ta sígbà yẹn ni. ẹnìkan ní ọ̀rọ̀ bùnú bá ti rí ya wọ́n náà ta. mo á kà ẹ wá jáwó tó wà ní bùnú bá àwọn tó ń bá ní ká kéwu díẹ̀ lẹ́gbẹ́ kéwu ò ṣe ti ṣeré o wọ́n lè fi lálàsí rẹ̀ ẹ̀rẹ́ ẹ̀ nílẹ̀ nìkan kórì mí lẹ́yìn jàbàtà pípa kó lẹ́sìn ṣe ni o pípa kó kéwu ni tọ́pọ̀ ó ní ìkìláà tí mi ń tẹ̀lé jàbàtà tó bá tó ń kéwu ni yóò padà kú mẹ́ kò sí yóò padà kú tọ́pẹ́ ń wá ẹ̀sìn lóòótọ́ ni yóò padà kú inú ẹni tó le jù láyé ọmọ àbẹ́yọ̀ tẹ ẹ̀kọ́ náà ti ọmọ tí ń lọ́ọ̀lù àbúbejì ní Ìbàdàn ó le gan ó le gan tí ẹ le ó fẹ́ le jù jàbàtà lọ ó fẹ́ lè jàbátá lọ ní àbúgbè tá à ń sọ yìí kódà ó ti lẹ̀ wọ́n torí ẹ̀ ó ti lẹ̀ wọ́n nàìjíríà yìí nítorí ọwọ́ bídíà kúkúrú yìí ní àbúgbè tá à ń sọ yìí ó lè jàbátá lọ jàbátá ó gbọ́n máa ń kan sára sí ah, àbúgbè yìí masha allah tó wà lẹ́wọ̀n jàbátá lọ kí pé masha ìmọ̀ nìrẹ́jọ á lékún nù inú tẹnu wa dùn ó tún jáde báyìí ó tún bẹ̀rẹ̀ fáyà ni o ní àsìkò tọ́lọ̀ ń sábà máa ń sànù gbogbo àwọn tó máa ń ní jàbàtà báyọ̀ bá ń súnmọ́ bọ̀ ni ó ti ẹ bá lọ sọ ọ́ lágbàtà rẹ nípa jàbàtà tí ayọ̀ bá ń súnmọ́ bọ̀ báyìí yí sáyìí àwọn máa ń bẹ́kù lẹ́yìn rẹ̀ àfààní wa kú náà àwọn tó máa kéwu wa kú olóòtú wọn arọ yẹn kú lẹ́yìn rẹ̀ àbúbejì náà nísìnyí tẹ̀bátẹ́ ti kéwé fèrè ẹ̀rú sì ń bà dì o tẹ̀bátẹ́ ti declare kéwé fèrè ni. àwọn ọmọ ẹ̀wọ̀n máa ń pe jàbátá pé ọ̀sáàsù bó ni ẹ káàsì pẹ̀lú ọkùnrin yìí náà ah, mo sì ń ṣe sùúrù fún náà yìí sì ń fún ní ó dìrù náà jàbátá ò sẹ́fẹ́ fẹ́ẹ́ kan láyé rí. tó wọ́n pé yóò pé eighty percent náà tó kù lẹ́yìn lónìí kọ́dà ó láwọn ọmọ kan tẹ́ pé nílọrin yáyìn láwọn wà tẹ́ pé ẹnu ọ̀wọ́ tí àgbègì sí òní wọ́n ti ń sálámà sí wa sọ́ba ní sìn àwọn kan retí ìyàwó lákàfà ara ìwádìí kan kó dogun ló kú lára wọn. náà à ń fi sílé fún wa pé kábìnrin ìjọba lọ kéwu aláì gbogbo fìtínà tí máa máa ń ṣẹlẹ̀ láyé àwọn tí máa ń affect jù àwọn tí wọ́n bá kéwu ni sẹ́rẹ̀ tó kéwu pẹ́pẹ́ òdodo ní wá lórí fìtínà ni yóò padà jáde kó mẹ́ níbi fìtínà fún akó òdodo ní wá tọ́bìlì kó síbi sẹ́kì níbi fìtínà yóò padà jáde kó mẹ́ sẹ́rẹ̀ tó bá rọ́ wọ bẹ̀ pẹ̀lú àìmọ̀ kan tẹ́yìn tẹ̀lé lọ́bẹ̀ àti jáde kò fi rọrùn òun ni tí fìtínà bá ti ń ṣẹlẹ̀ àwọn àfọwọ́mọ pé ẹ máa ní sùúrù tí ẹ máa ń farabalẹ̀ irú tí ń ṣe ọlọ́dọ̀ tí wàá náà lọ́wọ́ báyìí tọ́pẹ́ àná ń bá tí wàá náà yí lọ́yìí àwọn yàn ń sún náà àti káwọn náà farabalẹ̀ kéèyàn farabalẹ̀ kéèyàn máa bẹ́ẹ̀ jù tó bá wọlọ bẹ́ẹ̀ jù tó bá lọ kó sínú omi tó máa wẹ̀ mashallah wọ́n bómi lọ nìyẹn sì má ṣe ìfẹ́nu sì má jẹ́ kí ìfẹ́ apá kan bóyá ń jókòó síwájú ọ̀ ń gbọ́ wá sí ẹ́ má jẹ́ kí ìfẹ́ rẹ̀ ó tàn jẹ ní bá ń sọ kọ́dà bó ṣe mí náà ni tọ́ ọ bá rí pé kò rí òun ò dájú ọlẹ́ tọ̀ mí wá pé kí ni yóò dájú ìwà pé mo àwọ̀ òkè ó bẹ́tà púpọ̀ àmọ́ àwọn kan sọ yẹn máa fara balẹ̀ ni ẹ wá wo tí ń bẹ mi tíra abinibasi gangan gbà tó sọ̀rọ̀ yìí tán ó ní kàdáàlì ẹ máa bá tóbi dẹ̀ kan ìjẹ̀bàtà tó nọ́lẹ̀ kan mọ̀ mọ̀ sí pé kàdálíkà àmàlú àmọ̀bùtẹ́dìà. gbàtàwárí tó àbúrò báàs ó wá ní kàdálíkà àmàlú kàdálíkà àmàlú mọ̀bùtádà. ẹni tí ò bá mọ kéwú yóò kéka kálẹ̀ lẹ́nu náà àbẹ́tọ́ àmọ́ kéwú yóò sì rí different. táwọn olùsọ̀rọ̀ tó wà mẹ́rin haraka ordinary haraka kí ló pè ní haraka fatia kẹsọ doma àti kí ni àti alifa lam marifa èyí tó ń kà fún wa òun tuntun mùdọ́fù wa mùdọ́fù lẹ́yìn tó máa kọ́ kalẹ̀ fún yín báyìí mùdọ́fù wa mùdọ́fù lẹ́yìn èyí tí bẹ́ẹ̀ tíra sheikh kí lòun asifa wa mausuf tó máa kọ̀wé èyí kalẹ̀ ìwọ tó o bá mọ kéwú ìwé ni wọ́n gbèyà tó ní mẹ́mẹ́ alákọ̀ọ́kọ́ mùdọ́fà mùdọ́fù lẹ́yìn alákọ̀ọ́kọ́ kò ní ní alifalam ẹlẹ́ẹ̀kejì yóò lọ alifalam àṣìfà wa mọ̀sùf méjì oṣù kìíní yìí yóò ní alifalam ìtumọ̀ wọn yàtọ̀ tọ́ba ní àmàlù mùbùtẹ́dìà mùbùtẹ́dìà gbogbo sẹ́tẹ́ńbì gbogbo sẹ́tẹ́ńbì bá ṣe nù tọ́ba ní àmọ́lú àlùmùbùtádà iṣẹ́ bíbí àtìyàn bá ṣe gangan èyí tó bá jẹ́ bíbí àánú iṣẹ́ rẹ̀ gangan olùlọ ní gbalada rẹ̀ ọgbàlada irun ọgbàlada àwẹ̀ ọgbàlada zaka àmọ́ èyí tó bá jẹ́ bíbí àmẹ́ tẹ̀sùbà tọ̀hún fáwọn ọ̀ní gbalada rẹ̀ àmọ́ èyí tóhun tú àtìrún tọ́ kí àtàrẹ tọ́ gbà àti gbogbo àti bọ́kà tọ́ lọ gbogbo ẹ̀ ló bàjẹ́ kẹlẹ̀ kan náà gbogbo ẹ̀wọ̀n kù dànù àmọ́ tí sẹ́wù gangan sọ ẹni tó kọ tíra kí lòun sọ ẹnu sẹ́ bídíà gangan tó bá ní àlàáhùnmọ̀ nàwó ètù nàwó tọ́ wí níbi irun òun nà nígbà dáadáa rẹ̀ ọ̀tún yíya rẹ̀ o àmọ́ ní ti rí kò tí ì yé wa náà hada àwọn tó wọn máa ròyìn fún alùpùpù hàn nìyẹn bí wọ́n sì wá wà lágbàáyé nìyẹn wọ́n sì wà lágbàáyé ní sínú òun làá pé èèyàn máa ń farabalẹ̀ èèyàn máa ń wà fà àfẹ́yìnsún náà tó bá gbélé òdodo òun ni a gbọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lónìí wọn ọ̀tọ̀ tí bẹnu kẹrí ọ̀tọ̀ tó mọ̀ tó fún ọ. àwọn Sufi àwọn máa sọ fún yín pé ń bẹnu kẹrí kí ẹ máa fẹ́ díkìrì ní jàmá bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀

kò sínú kwari láéláé kẹsẹ títí ń jẹmọ ẹ̀ lérí. ẹ jí ń fún aláwọn àpẹẹrẹ nínú àwọn nínú àwọn àyà tá máa mú fún wa ẹ lọ sí sọ́tò káf sọ́tò káf èyí tá máa ń kà ní ọjọ́ juma ọlọ́run bá ń sọ fún ànábì Muhammad. aya twenty eight twenty eight wasfi nafsak maca ladina yadicuna rabbahum bilgadawa bilgadaati walcashi ọlọ́ni wa nabi wasfi máa ní sùúrù wasfi nafsak máa ní sùúrù ara rẹ̀ ma'a alladhina yad'una rabbahum máa ní sùúrù kọ́ máa wà pẹ̀lú àwọn tí wọ́n máa rántí ọlọ́run ọba wọn. bilgodati wal ashi àwọn tó máa rántí ọlọ́run ọba wọn ní àárọ̀ àti nírọ̀lẹ́ máa ní sùúrù kan pàlẹ́ lú wọn. yuriduna wajhahu àwọn tó jẹ́ wípé àwọn tá ń sọ yìí àwọn ń wá ojú ọlọ́run ọba ni àwọn wá nǹkan kan míì sóbà nísìnyí ẹ jẹ́ ká dó bá torí àsìkò wọ́n ní tọ́lọ̀ sọ́fà níbi ni pé kánẹ́bí náà máa gbáwọn àwọn tó máa ń dárúkọ ọlọ́run ọba lápapọ̀ wa nẹ́bí náà lọ́wọ́ pẹ̀lú wọn ń dá àyè ń sọ nìyẹn. náà láàyè ń sọ ayà yóò sọ bẹ́ẹ̀ ẹjẹ́ akọ́kọ́ fún wọn àwọn ẹ̀rí kan náà kó fi tutù ẹ̀mí wa pé kò sọ bẹ́ẹ̀ tá a bá ní ká kà á pẹ̀lú èdè lárúbáwá àárò pé ti ń sọnù àmẹ́jẹ́ àti àwọn kankan tutù ẹ̀mí ara pé kò lè lọ bẹ̀ láéláé kò sì lè jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí àkọ́kọ́ áyà yìí ni mo ló sọ̀kalẹ̀ súrà tá yìí gan mo ló sọ̀kalẹ̀ ẹ́n ẹ lọ wo parí àwọn tó bá ní pé tí ọba ní kí lọ́nà ẹ lọ wo káàtù káàfì ẹrú tó sọ̀kalẹ̀ nípa ti tírà lẹ́yìn káàfì tó sọ̀kalẹ̀ ẹ́ mọ̀kíyà ẹ ti rí bẹ́ẹ̀ bó ti wà bẹ́ẹ̀ lọ́nà àbí àyà káàtà ń kà yìí mọ́kà ló ti sọ̀kalẹ̀. níta béèrè ni pé tó rọrùn fáwọn sàábì ànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam kán máa fi díkìrì lápapọ̀ níbo <laughs> níbo wọ́n ti máa ṣe. wọn kò ṣẹlẹ̀ rí wọn ò lè máa wọn a máa àwọn náà o àmọ́ kí wọ́n á papọ̀ dípò wọ́n máa ṣe wọn ò ni àmì aya yìí maka ni Màdínà ni ti láǹfààní àti máa kírun gan ní jàmá aláàkọ́nù ẹlẹ́ẹ̀kejì nínú tí yóò jẹ́ wa ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àgbà nínú àwọn sàábì ànábì Muhammad ẹni yẹn ní sọ pé ní wọ́n rún un rìpọ́tù ẹ̀ wa pé Abdullahi ibn Mas'ud radiyallahu ó ní àyà kan ò sọ̀kalẹ̀ nínú alukuhani kẹrì àfi kí Abdullahi ibn kó mọ bí tí sọ fún yín yàrá ló sọ̀kalẹ̀ kan sọ̀kalẹ̀ nínú alukuhani kẹrì àfi kí Abdullahi ìdí tó fi sọ̀kalẹ̀ gángan àbí kó mà umaru wa ni abdullahi ní gbọ́pẹ́ nìkan bẹ tó tún nímọ̀ kan nípa nǹkan tí ń bẹ alukuhani kẹrin tóun ìmọ̀rú ẹ̀ tó bá nídìí kóun ogun kẹ́tẹ́kẹ́tẹ́ lọ abdullahi ogun lọ lọ rẹ̀. sanahu ẹ̀yìn tí umaru ń abdullahi àmọ́tọ́nà ọba fún talabdab masoud àwọn abdulab masoud ó gba islam sí umar ẹ lè ka èèyàn méje tí wọ́n gba islam pé one two three ní èèyàn méje àtọkùnrin àtọbìnrin àtọmẹkẹ láàrin àwọn méje ohun abdulab wà mẹ ẹ wá yáwò tábà yọ kọdíyà one tayọ ali two tayọ bakri ti rí láàrin four ẹ tó fi dé seven ẹ bá abdullahi masoud wọnà gbé ó tún mọ̀ pé kùránì ń sọ̀kalẹ̀ lójú ayé rẹ̀ ni so nínú àwọn tí wọ́n mọ alukùránì tó dáadáa náà àwọn sàbínà wa ó wá ní òun ni wọ́n fẹ́ kó àyè fún wa ìmẹ́nu sọ̀hí muslim kẹlẹ́bà gbárùn tẹ̀síwì dáadáa ẹni bá ní tẹ̀síwì ibnu kathir ẹ lọ wò ó lára àwọn ọ̀nà tá a sọ pé ẹ̀ máa fi ń tú alukuhani kẹ̀rí nínú àwọn tẹ̀síù tí wọ́n tú bẹ́ẹ̀ tí wọ́n máa ń fi àyà kuhani tú àyà tí wọ́n máa ń fi àdìsí tú àyà tí wọ́n máa ń fi ọ̀rọ̀ àwọn sọ̀hábà tú àyà ìkànnù rẹ̀ ní tẹ̀síù ibnu kẹtì alihamdulilayi wọ́n ti ṣe lé bonisi àwọn tábà kéwù tó abẹ́ ká abẹ́ ra tíra tá a máa kà tí wọ́n tú alukuhani fún wa yàtọ̀ sí ìtàn tú ní èdè kìnnìkan. Eh, oyu oh, muhammad ìdánu wọn kàn túkọ̀ ánì bó ti sọ wọn ò ní ṣe ṣáàrẹ́sùn hadith yẹn ẹ̀dí gẹ́gẹ́ nísìnyí pé àwọn tún àwọn nǹkan ẹ bá lọ́wọ́ fẹ́ túkọ̀ ánì níwọ̀n ló lè máa ń bí èyí tá à ń sọ yìí but irú àwọn síra ibùdó kẹsí ibùdó kẹsí gangan tí ẹ gangan tó ń gan kọ mùjáládùn mẹ́rin báyìí ni four four four ló tó báyìí ṣe pé ó súnmọ́ kó náà ti kéré yìí kó náà súnmọ́ náà báyìí pé ó wá mú hadith wá nígbà tó fẹ́ tú àyà yìí ó wà ní Sahih Muslim hadith yẹn Abdullahi Masud ló gbà wá. Abdullahi ní àwọn tí àwọn ń bẹ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tí ànábì ń sọ̀rọ̀ yìí àwọn mẹ́fà lòun òun lòun sì kẹ̀ fáwọn jọ náà. Àhà sẹ́yìn pé ẹni tọ́rọ fojú ẹ̀nu yóò mọ tí ń ṣẹlẹ̀ ń jọ náà. Torí àwọn súbí wọ́n láwọn ẹni yìí ń ṣe síkìrì lọ́wọ́ lọ́lọ́ ní kánábì lọ bá wọn. But ẹni tí nǹkan ṣẹlẹ̀ lójú ẹ̀ gẹ́gẹ́ ní sọ́sọ́rọ̀ yìí. Kí òun ni ó sọ pé ní tá ń ṣe ń jọ náà rèé tọ́wọ́ fi ní kánábì wa bá wa. o lóun lòun sì kẹfà àwọn mẹ́fà òun ó wá ka àwọn bíi ó ka ó kọ àwọn mẹ́rin ó ka búra náà fún wa o sìn ó sàkà àwọn kọ àwọn bíi mẹ́rin ó lóun ò rántí ó kọ àwọn méjì náà wọn ó wá ní pé àwọn jókòó níbi kàábà ni náà àwọn bá nẹ́bí sallallahu alaihi wasallam àwọn bá nẹ́bí lọ́dọ̀ àwọn kò bá rò àwọn àgbàlagbà àwọn ẹlẹ́bọ nílùú mọ́kà àwọn bá ànábì lọ́dọ̀ wọn ànábì wọn ṣe wá àti fún wọn pàtàkì jùlọ àwọn tí wọ́n nípò gan pété àwọn ẹlẹ́bàá fi gba islam masha allah òun ànábì rò wa bisi sí tì wọ́n lẹ́yìn ìgbà yẹn làwọn abúláyé wa dé àwọn náà jòkó bàtà àwọn jòkó àwọn retí ká ànábì parí pẹ̀lú wọn kó wa bá àwọn náà tó àwọn náà ní kátàsá ànábì. anabi sáà múra kankan múra kankan náà ni ọlọ́run ti wá sọ fún anabi anabi máa wẹ̀ dààmú ara rẹ lọ bá àwọn eléyìí o. lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmọ̀ lábáwá nìkan ò tó láti gbọ́ àlùkùránì yìí nínú àwọn ìmọ̀ nínú àwọn àyà tí mọ̀ lábáwá rẹ ò lè yanjú kò sí bọ́ sílé gbọ́láwá tó láyéláyé àfikọ́ rẹ ní tí ó fún ọ nínú ẹ̀ láyà yìí wà. ó ti yóò yọ pé àbúlẹ̀ ò láwọn ṣe díkìrì tí o bá tún wá yé ẹ̀kan wá gbọ́n tó ṣẹlẹ̀ nígbà tí o sanabi láyé mọ́ tí abdullahi sì ń gbé àgbà àfà abu musa al-ashari al-ashari ọ̀dí Allahu ta'ala àní ìkànnì àwọn sàábì ànábì ni àmọ́ Madina lòun wà ọmọ Madina lòun Madina ló gba Islam ni wọ́n ń lọ́njọ́ kan kùbẹ́ẹ̀lì magbub magbub bẹ́ẹ̀ súnmọ́ ó wá rí àwọn kan tán kójọ sínú mọ́sálásí wọ́n wá rọ kíríká wọ́n sákù báyìí bí àwọn ta ni àwọn tún fi wọnú àwọn Tìjàníyà exactly ó lẹ́ni kọ̀ọ̀kan wá fi òkúta wẹ́rẹ́ wẹ́rẹ́ ọgọ́rùn ọgọ́rùn òfin síwájú ń ṣe déédéé lọ́wọ́ ó lẹ́ni kan wá ń lídìí wọn pé kẹ́bìrún lọ́hà míhà ẹ máa ṣe láìláì ẹ fi Allahu Akbar Allahu Akbar ọ̀nẹ́ wọ́n ṣe láàpá Allahu Akbar Allahu Akbar hálìlú miha ẹ ṣe láìláì lọ́la ọgbọ́n láìláì láìláì láì ó bá gbọ́n sí bàm. Abu Musa nígbèsí ayé rẹ̀ àkọ́kọ́ tí ó rí nǹkan báyìí nù kò rí rí kò sí kíni kò rí rí ó wá wò wọ́n sá ó wá sọ́ọ́dì wọn wọ́n tán ṣe ó wá lọ bá abdullahi masoud kí ló bá tó fi lọ bá nítorí pé abdullahi masoud ní ti ń bá anábì bọ̀ láti maka òun rí rẹ́ bí àgbà àfà ló fi jẹ́ pé àwa tá a bá jẹ́ brothers tá a bá rí nǹkan kan tí ń súnfí ṣe àbẹ́bídì á ṣe tá a ti mọ̀ dájọ́ rẹ̀ tá a ti gbọ́wọ́ àti rẹ̀ rí tá a ìka síra rẹ̀ rí ẹ mẹ́jà torí kọ́dọ̀ wọn ló ti wá kárí kò sí ní jẹ́ bẹ́ẹ̀ irú ẹ̀kọ́ yìí òun náà ni Abu Musa lò àgbàlagbà ló náà but ó láti lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ní ìmọ̀ nípa Kùránì jù wọn lọ ó wà lọ sọ́dọ̀ Abdullahi Mas'ud kódà Abdullahi ti jáde sáwọn èèyàn òun náà ó bá àwọn àwọn ọmọ kéwú ó bá tán jòkó lẹ́nu ọ̀nà ni wọ́n ní kè jáde ni wọ́n ní kè jáde òun náà wá dúró ẹ̀kọ́ nù àìlè kanlẹ̀ kó má fà lérí àti wàhálà kan fẹ́ kéwú ìyẹn ti báwọn wọ́n lẹ́nu máfa bá sùn wọ́n á jí afa mo ti dé tipẹ́ ìwà gan ni o kẹ́hìn jí afa bá ti dé tipẹ́ ọmọ lọ́yìn náà ni <laughs> ọmọ lọ́yìn náà ni. náà bàtàbílì àwọn ajáde wà sọkún ó ní mọ̀ rí kankan nu mọ́sálásí ìmọ̀ rírú ẹ̀ rí ó ní kí lọ rí ó ní mo rá àwọn kan tán kójọpọ̀ ó wá ju èbó sí ní wọn ó ní kí lọ wá sọ fún wọn ó ní ìǹsọ̀ kankan fún wa ẹ̀ǹtì zọ́ọ́ ráàyìkì mo fẹ́ wo kí ni opinion ti ń lérí ẹ̀ kí ni mọ̀tẹ́ nípa rẹ̀ ó ní kò lè ọba tí mo sọ fún wọn bẹ̀ ń pé èyí tẹ̀ fi ń ka láìláìlá ńlá pẹ̀lú òkúta yìí òkúta yìí ẹ má fi ka láìláìlá mọ́ ẹ má fi ka ẹ̀ṣẹ̀ yín ó ń lóore fún yín jù fi ka láìláìlá lọ. sẹ́rọ̀ tí ń sọ yìí tí èbá ti sàbí ànábì ló sọ ó sòro sọ́ńtà kẹ́fẹ́ àwọn ọmọ mọ́lẹ́kì ni alẹ́ ní ìgbìyànjú àmọ́ sábì ànábì ni àgbà sábì fa tẹ́rìrì òsì yìí. ó ní sọ bẹ́ẹ̀ fún ọ torí pé ìfẹ́ kí nǹkan kan ṣòfò nínú kí nìyí inú iṣẹ́ wọn ìfẹ́ kí nǹkan kan ṣòfò inú iṣẹ́ dáadáa wọn jàbátá náà máa ń lo àdìsí yìí náà ìfẹ́ kí kankan ṣòfò nínú iṣẹ́ dáadáa wọn abúlájò yà pé èyí tí wọ́n ń ṣe èyí yóò ṣẹ́gi ni àwọn ti fẹ́ ṣe dáadáa eléyìí ó sòfò wọn bá kàkànjọ lọbẹ wọn bá wọn bẹ́ẹ̀ lóòótọ́ bá yẹn ṣe ó léwu lẹ́ ń ó gbólé wọn lérí wọn ni aṣọ na ó dùn bí ha àwọn àwọn wàá kàkú wọn ni òkúta wẹrẹ dàbí nǹkan àwọn adùnṣe yìí ẹsẹkùn ẹ máa ṣe yìí àtìkùn ẹ máa ka àwọn ẹsẹ yín ó lóyún tẹ́ ń yìí lọ ó ní mò ń rí yín pé ó wá ní wasabu nabi sallallahu alaihi wasallam lam yubla onjura nabi ku tepata nabi ku wani wa ahulahi ashabu muhammad mutawaffirun àwọn sahabi ana wọ́n níbi wọ́n pọ̀ lẹ́rẹ̀pẹ̀tẹ̀ yìí talẹ̀ yìí rínú wọn tó dé olé ìwò rí tí n bá fura sí dáadáa ẹ mọ̀ rò pé tẹ́ ń ṣe yìí ẹ ti wà lójú ojú ọ̀nà kan tẹ́ ìrìn kó dájú tà nábì àbí kó jẹ́ pé ẹ lọ sí ojú ọ̀nà aburú kalẹ̀ ojú ọ̀nà pépé fáwọn tó ń bọ̀ lẹ́yìn. wọn ní àbábùláì ah, ti ajẹjẹ o ma àròdúná illa al-khayr dáadáa lágbàlérò oníwàkàm man yuridu al-khayr lan yusibahu abada mélòó mélòó tí ó gbà níyàn dáadáa fún ọ̀fẹ́ sí dáadáa tí ò ní dáadáa ń gbà lọ́dọ̀ ọlọ́run ọba láéláé abúláì lé wọn wọn ń ṣe díkìrì ń jẹ̀mọ́ talabdulayi fẹ́ẹ́ gbàgbé àyà yìí ni òun láyà yìí sọ̀kalẹ̀ ń sojú ẹ̀ àyà tẹ́lẹ̀ fẹ́ lò yìí ó wà láwọn tí wọ́n ń practicalize àyà yìí ó wà lé wọn tó bá gbàgbé nínú àdéhùn tó máa ń bá ànábì ṣe ni pé òun òun ti bá àdéhùn pé òun ò sọ ẹ̀sìn rẹ̀ ara wọn nínú àwọn sàábì ànábì alimutawa firu tí wọ́n pọ̀ yìí pé àá ọgbàgbé àyà àyà táwọn sàábì ló máa ń kà every Friday ẹ ti gbọ́ yé o àwọn sì máa kà á fún yín nìtàṣàbùhù mìíràn kìtàb ẹ̀yin tẹ́ ń gbọ́ wọn ẹ̀yin wàá rò pé nu ló wà ní wà má hùwà mìíràn kìtàb kọ́dà ń bẹnu àwọn ń bẹnu alukóhánì kẹrí àwọn àyà tó ti tako ìṣètìkìrì ń mọ́ bọ́lá wọn fẹ́ lọ pẹ̀lú ẹ̀ ẹ̀yà wọ̀bẹ̀ ẹ lọ sọ́ọ̀tù lẹ́ àwọn. Suratul A'raf lẹ́yìn mẹ́dàbí lẹ́yìn àlànà na ẹ wá lọ sí second to the aya tó parí two hundred kìíní ẹ̀hẹ́n Suratu Al-A'raf ẹ lọ síbi àyà two oh five. ọlọ́run sọ fún àná Muhammad wàkùr rọ́bàk tó o bá fẹ́ ṣe àzíkìrì máa ṣe àzíkìrì finapsic fún ara rẹ máa dá a ṣe fún ara rẹ kèé ṣe nínú ẹ̀mí nígbà lérò máa dá ṣe finapsic níwọ̀n nìkan tàbọ̀rù àn tó bá wá ń ṣe síkìrí iná níwọ̀ nìkan máa ṣe síkìrí pẹ̀lú pẹ́pẹ́ fúrú ni ẹ mọ́ dábò pẹ́pẹ́ fúrú. kò ní ìdíkọ́ àwọn àti gàdúrà yìí. ọlọ́run ní káde bí o máa ṣe síkìrí pẹ̀lú pẹ́pẹ́ fúrú ẹ̀yìn tó lùlù sí. bọ́ọ̀lù ẹ̀sẹ̀ níjó tàbọ̀rù àn máa ṣe pẹ̀lú pẹ́pẹ́ fúrú. wàhífàtàn àti pẹ̀lú páyà bí ẹgbà àtàlìkí àmọ̀ fẹ́ bí àtàlìkí àmọ̀ dé ẹ dákun gbàtà ní ká máa ṣe nǹkan pẹ́pẹ́ fún àti gbàyà àtúnwáńgbà láìláha e. ẹ̀yin ò tí ìbí táwọn súnmí ní ṣe tí kìí bá tí wọ́n máa kánjú tó máa kánjú tó máa làágùn. ọlọ́ni wa nẹ́bí wàásù rọ́bàkì fi nafsik bọ́ba ṣe díkìrì máa dá nǹkan rẹ̀ sí ni máa sì ṣe é pẹ̀lú pẹ́pẹ́ púrú àti dẹ̀rù ẹ wá òbí tá à ń lọ wá ní wàdúùnà lè járí má pariwo wí ìgbà tó ń sọ fẹ́ẹ́ nìkan má pariwo wí ẹnìkan má pariwo wí a ní kọ́ bóyá ló wí. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah máa wí báwọn. la ilaha illallah máa ti báwọn. ìgbà tó ń sọ fẹ́ẹ́ nìkan pé kó má pariwo bí tálákọ̀ọ́ bá yí ọ bí ọ̀rẹ́ náà bá yọ pé pinopsica ni ọ̀rùn kan ní mọ̀ dá ṣe ni mọ̀ wá pariwo wí. gbàtà ní kẹ́nìkan mọ̀ pariwo wí definitely ẹ̀yin méjì ògbó ọ̀pápọ̀ tẹ́lẹ̀ máa ṣe. ó wà nù sunnah níbà Muhammad àdìsí wà nù Muslim. ànábì ti kó àwọn sọ̀hábà pé bẹ́ẹ̀ bá ti wà nírì nǹkan ọ̀gbun yín tọ́bẹ̀ gun òkè ẹsẹ̀ ọlọ́họ̀ kẹ́bìrù bánàbí ti ń àdírẹ́sì wọn nù kẹ́bìrù definitely àwọn tí ń bá sọ̀rọ̀ pàtó wọn pọ̀ yóò lo pronoun náà ni ẹ̀wọ̀n ni kẹ́bìrù oníkanṣe pọ̀ nù. wàdìkúrú lọ́ọ̀hà ọlọ́mbà sọ̀rọ̀ ni wàdìkúrú bó lẹ́yìn tí máa ń ya tara yín báyìí tíyẹn bá ń àdírẹ́sì àwọn tó pọ̀ ẹ máa lo pronoun tó pọ̀ náà ni kò túmọ̀ pé ẹni kí wọ́n ń sin nǹkan yẹn papọ̀ nínú àwọn àdìsí wọn yanjú rẹ̀ tó ní wọ́n lè mú àdìsí wá àwọn àyà Kùránì sọ pé ẹ máa ṣe báyìí kán ní wọ́n ní káwọn ṣe pọ̀ ni nínú àwọn àdìsí tó yanjú ẹ̀ mọ́ ń kà yìí àdìsí wa nu Muslim. ànábì ń sọ fún wa pé bí nǹkan ọ̀gùn yín tó ń gbẹ́sẹ̀ gun òkè báyìí bẹ́ẹ̀ gun òkè kẹ́bírù ẹ̀sìn Allahu tí máa ti ń gbẹnu wálẹ̀ sábìhù ẹ̀sìn subhanallah. ẹ ọlọ́run wa ní kan sẹ́yìn àjò pẹ̀lú ànábà muhammad sallallahu alayhi wa sallam àwọn nǹkan nǹkan sí wọn nǹkan gún wọn bá gbẹnu ókè Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar wọn pariwo gan anabi ni rideu ala anfusikum kí làárọ̀ lù yìí ẹ dẹ́hun yín lẹ̀ innama tad'una àsẹ̀mí lè kọrí ibẹ̀. Ah, ẹni tẹ́ ń pè ẹni tí ń gbọ́ tó súnmọ́ yìí ni ẹ̀ tí ó dì. èyí náà tó tó yín ọ̀dà ẹyẹ tó fún yín lẹ́kàn sí dá. Ah, bẹ́ẹ̀ bá ń wá òdodo ẹ̀rí kan ti tó. àmọ́ sọ́ọ̀bùl hawa la yakfihi eh, mílíọ̀nù àdìlà millions of ẹ̀rí kẹfẹ́ ni tí ò ní kan ṣe nífẹ̀ẹ́nu kò ní dẹ́nu àmọ́ alẹ́rí yẹtùbùl haq yẹtìhí dẹ̀lílù wáhì. Ànábì wà ní mọ́sálásí wọ́n ṣe ẹ̀tìkáf pàtó ń ṣe ẹ̀tìkáf lọ́wọ́ ṣe pé kálukú wọn dá kálukú wọn ṣe tìlátù kùrán wọn kàtírà wọn ò kápapọ̀ o bò kálukú ń kàtí ẹni ṣẹ̀gbọ́n bá ti ń kankan bá ti ń kankan díẹ̀ díẹ̀ òun níwà tí òun olókè òun alókè ànábì wa yọjú lábẹ́ tẹ́ǹtì rẹ̀ ó wá fọwọ́ sí sáìn fún báyìí ó fọ́ bá wọn sọ̀rọ̀ wọn dá kan gbọ́ yìí wọn bá tún ka díẹ̀ díẹ̀ wọn tún ka díẹ̀ díẹ̀ ó tún lókè ó tọ́ ẹ pé kí wọ́n pariwo báwọn ẹni máa ń fi Friday kò dá o òun ni lànàbí ń kọ yìí ẹ pé àwọn èèyàn kéré pọ̀ bọ́tọ̀ òun lókè òun làwọn náà sí yọ náà àlùfáà wọ́n tún lẹ́lẹ̀ màá tún pẹ́ tó yẹ ta àwọn tó wà tó ń lókè tó ń bá nàbẹ̀sẹ̀ ọba jáde sí wọn àníbi ìlà ṣe yín ẹni tẹ́ ń tè ṣe tì kò sì dìnà sí yín ó súnmọ́ ẹ púpọ̀ sóńtòdè lẹ́yìn wọ́n dẹ̀ máa sọ fún yín pé nbẹ́ẹ̀mí àkùrán pé ká máa ṣe síkìrì ń jẹ̀mọ́ àwọn àgbọn pé àlìjẹ̀mọ́tú rahma <laughs> nínú àwọn àgbọn fún yín nu tí wọ́n fún yín akíkọ́ máa ń sàwọn alùsùn náà yìí wọ́n sàfẹ́ sọ̀rọ̀ nulẹ̀ èyí máa rò bẹ́ẹ̀ lìtàṣàbùhù mílíọ̀nù kìtàb kẹ́yìn lè òpin tí wọ́n ń sọ ní bẹ́ẹ̀nu ọ̀rọ̀ lọ́wọ́ bá ní olùwádìwà máa hùwà mílíọ̀nù kìtàb kò sínú tíra wọ́n fún yí ahọ́n padà fún yín ni wọ́n fi ahọ́n sojoro fún yín ni. ẹ alijamaatu rahma ńkọ́ alijamaatu rahma ẹ parí rẹ wọ́tafaruk adab àdìsí yẹn nu ìparí ní ojú kí ẹni tó bá tu fún náà ní ojú kó yé tó bá tu fún tukutu anabi náà alijama hatu rahma ìkẹ́ bẹ́ẹ̀ bi jama mo pe ìkẹ́ bẹ́ẹ̀ bi jama ayé alikuwa agbára bẹ́ẹ̀ bi jama amatafaruk kálukó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ adab ìyá mbẹ́mbẹ́ òun lẹ́sìn máa kàtẹ́ máa kàtẹ́ àwọn sálàp wọ́n ní mẹ́nu ìkànnà àwọn sálàp ó wá fẹ́ tú àdìsí yìí fáwọn ọmọ rẹ̀ ó fẹ́ practicalize fún wa pé tánàbí ń sọ rèé o ó wá mú ọwọ́ jáde fún wa ó wá yọ ọwọ́ gàgà ẹyọ kọ̀ọ̀kan ó yọ lé wọn lọ́wọ́ màtó wá yọ ó ní kankan àwọn akàn kálukú rí tẹ̀ kán ó wá pa ọwọ́ pọ̀ wá gbé fálágbára nù wọn wọn ní kó kan ó kan tì àbúrò ẹni ẹ̀ kan gbogbo àwọn ọmọ rẹ̀ kò sí torí kan ó wá ní aljama'atu rahma bẹ́ẹ̀ bá ṣọ̀kan agbára ń bẹ wo bá ṣọ̀kan agbára wa ọ̀tá ń lé wọ̀nyí wọ́tafaruk adab ẹ̀rí gbígbà tẹ́ yọ ọwọ́ yìí lọ́kọ̀ọ̀kan tí wọ́n jáde kúnú ara wọn ó rọrùn fún láti kéde yìí láti kán àwọn àtàn papọ̀ ẹ̀rí kan mọ́ ànábì ń hàn àdéhùn àwọn tá a jẹ́ mùsùlùmí á sọ̀ kan èyí táwọn eléyìí wá gan tẹ́ ń wì yìí wọ́n fẹ́ yà wá gan ni torí inú tó yà wá lónìí ọ̀rọ̀ àwọn eléyìí ni àwọn ni wọ́n pín ẹ̀sìn àwọn ń bí díà àwọn ti break ẹ̀sìn báyìí kálukú wá rí àgẹ́ bíjọ níjọ kálukú wá ń ṣiṣẹ́ ẹ̀sìn lórí ń fún ìjọ rẹ̀ tó bá rí pé kò ní sáǹfààní fún ìjọ òun kò ní ṣe àwọn mùsùlùmí àti wíìkì báyìí òun débi jẹ́ pé a wíìkì débi pé nínú ọdún àwa mùsùlùmí ẹni tó lókọ nínú àwa mùsùlùmí tó léèkàn ẹ́n tí ò sí fọwọ́rọ́ dọ́nù wọ́n sì mú inú ọdún wa wọ́n sì pa nínú ọdún àwa mùsùlùmí ọdún léyà nǹkan kan ò sì mì kí ló fà á tanapa tanapa ẹ̀sọ̀dáhùn ẹ̀ mọ́dàwé ilé ló ń bá níta ń wínú. bó bá mú kí n fáàdì náà bá ti mọ̀ wọ́n o lẹ́yìn fi ráwọn àwọn orílẹ̀-èdè mùsùlùmí lónìí ẹ rí i pé bí àwọn amẹ́ríkà bá fẹ́ bá wọn jà wọn ò lè bá wọn jà àfi kí wọ́n dé bí ìlú tó súnmọ́ wọn ẹ wá rí i pé ìlú tó súnmọ́ yìí náà ìlú ta ni ìlú mùsùlùmí wọ́n fi sàtẹ̀gùn láti lọ bá mùsùlùmí jà hada tafarruq intanẹtẹ gbọ́yé níbi àyà yìí níbi hadithi ni ó ń gánu ẹ bá gbọ́yé àwọn tí wọ́n já gbọ́yé gbogbo àwọn mbídí àyè náà ni àwọn náà yà wá abu ti ń bẹ́ bi kí a máa tú àyà Qur'an hadithi anabi pẹ̀lú fẹ́ẹ́nu wa nu ká máa tu bó ti ká tu ìntọ́nà ọbẹ̀ ń sọ gẹ́gẹ́ ẹ̀ ní pàṣẹ fáwọn èèyàn ẹ̀rí pàṣẹ táwọn ọmọ ń karùn kọmá ikú ìntọ́nà ń sọ bí àdìsí àwọn ọgbọ̀ yìí mọ́ yóò àtúndélé ọ̀fẹ́ lò yóò àká àwọn rẹ̀ jọ wọ́n ti ní àlìjàmọ́ tó ráhámà wọ́n wá tún wọn ṣe síkì lápapọ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ yóò kó òun ṣe dáadáa níṣẹ́ ìṣàbùrú ni nítorílé yìí àwọn ẹ̀rí pọ̀ tá a lè máa fi fún wa pé àwọn èèyàn ń sọ àwọn èèyàn láwùjọ yìí ni gbàtà ń ṣe tẹ̀tẹ̀ mọ̀kọ́dìmọ̀ ìbẹ̀rẹ̀ nígbà tá a ṣe bẹ̀rẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì a sọ nípa bá ti máa ń tú Quran àwa mọ àpẹẹrẹ wa báwọn yẹn ṣe ń tú Quran láwùjọ ti wáyé. ẹ rò pé tí wọ́n ń sọ ọ̀nù Quran ni omi mọ́ dájú pé kò ní òsínú Quran àfa kéèyàn ní kùtù mẹ́lọrin kùtù mẹ́nu Quran kéèyàn ní pàkátà mẹ́nu Quran níjó mọ́ àbá bẹ̀rẹ̀ níjó ní Quran bẹ̀rẹ̀. nítorí léyìí lẹ́gbọ́n máa ṣẹ̀ṣà wá àtijọ́ làwọn máa fi sọ pé ìwá ìmọ̀ ẹ̀sìn níwọ̀n bá kọ́lé fi yanjú ààrẹ dandan ní fún ọ torí pé ń jọ́ tí wéèrè ó bá gun àfa rẹ náà torí kò sẹ́ńtì sìtánì lè mú o kò sẹ́ńtì sìtánì lè mú o bí sìtánì bá lè mú àfa yín báyìí wàhálà ti dénú òun ló fi jẹ́ pé nínú àwọn tí wọ́n tún tẹ̀lé tí wọ́n tún jókòó tì láti gbọ́ àwọn àwọn tẹ́ bá ń gbọ́rọ̀ báyìí lẹ́nu wọn ẹ̀ sì lè gbọ́ lẹ́nu nìkan ẹnu àwọn apá sílẹ̀ tó máa gbọ́. كل yukhadhu من قوله wa إلا صاحب هذا hadha al-qabr gbogbo àwọn tẹ́ ẹ̀ bá ti ń gbọ́ tí wọ́n ń sọ eléyìí àwọn tẹ́lẹ̀ máa gbọ́ wà sí wọn nù o tẹ́ ẹ bá ń gbọ́ oorun nù ọ̀ràn pé gbogbo ẹni tó bá ti gé èèyàn tó bá jẹ́ àfà láyé a máa rí tá máa gbà wọlé nú ọ̀rọ̀ rẹ̀ a sì máa rí tá ní gbà wọlé tẹ́ ẹ bá rí àfà ti ń sọ pé àfààní mọ́mọ́ nìkan lálẹ́ gbọ́ ẹ̀ dànù ó ti sọ pé ń jọ́ tẹ́wọ́n náà bá sọ tán náà yóò sọ kí ló kẹsẹ̀ òun kẹgbẹ́ àdánù mọ́ mọ́lìkì sọ rẹ̀ Abu Hanifa sọ bẹ́ẹ̀ Ṣáfi'í sọ kọ́dà Ṣáfi'í sọ kan ó níjọ́ tẹ́ bá ti rí ọ̀rọ̀ mi tó takò Kùránì abótakò Ànábì tẹ́ rí ẹ̀ra mú ọ̀rọ̀ mi kẹ́ sọ́nù ìgbà tí ń sọ kọ̀dé dáhàbẹ́ àkìlì eré mi ò pé ńgbà náà ni. ó wà ní anàbàrọ̀ àtúmí ni hu ọ̀rọ̀ tí mo wá sọ ni mo ti bọ́bá bẹ́ẹ̀ sọ́mọ́ o fi àyà tí wà màmá tì mo wà láyé o èyí sí láyé o tó bá fi lè tàpọ̀ tàpọ̀tà náà bí mo ní o kọ́lá mọ́mọ́ sáàmì yìí sọ kọ́lá ọ̀hún tan ààrẹ ni o ó ní òun ti bọ́bá bò ń bẹ́ẹ̀ kọ́lá mọ́mọ́ bá ti láyé mọ́. àwọn eléyìí ni wọn ò ní sọyàn nù níjọ́ tó náà bá ti sọ ọ tó bá ti takùtà náà bí bá fẹ́ sọnù yóò dá sọnù ní àbá àgbọ̀rọ̀ Ìlọrin yóò sá pẹ̀lú ẹ̀kọ́ náà ni o tó láwọn mi ò lẹ́kọ̀ọ́ mọ́ lónìí wọn ò mọ̀ bá a ṣe ń lò pẹ̀lú àfà bí àfà bá ṣe àṣìṣe kèé ṣe pé tó ní ká máa subhanallah wàláì làásì ká máa fi ẹnu tí ò dáa ká máa fi bá wọn àfà lò ó ṣe mistake nu nítorí pé tí ìbá tẹ ẹ sáfà tẹ tẹ́lẹ̀ tó bá ní dókítọ ìbọn pé ìbọn pé gbèbè ríu dókítọ gbèbè ríu dúdú tó bá ní dókítọ rèétì ọ pé dókítọ pé gbọgbọgbọ níjọ́ tàbá súnmọ́ bá wá ṣe mistake tọ́ ipò ṣe mistake ọwọ́ ayọ̀ dọ́kítọ̀ gbogbo rẹ̀ wá ní ọmọ àbẹ̀bíùn ṣe pé àìlẹ́kọ̀ọ́ gbà lélẹ́ ìjọba nítorí léyìí àyà yìí ń sọ fún wa pé ẹja fura bá a ti ráwọn tí wọ́n ń gún rí pò lójú ọ̀nà ọlọ́ọ̀tọ́ náà ọba tí wọn ò tẹ́tọ́ náà ọba tọ́lọ́ níyẹ eré ti bẹ́ẹ̀ ni ó jẹ wọ́n ọlọ́run fi yan ọ̀yà yìí pé a rí àwọn àfà tẹ́pọ̀ àwọn àfà ìgbẹ́ni wọ́n ń nídìí wọn lọ́bẹ̀ àwọn àfáà tó máa ka alùpàánì fún wọn wọ́n máa ka alùpàánì fún wọn ìtọ́nà bá wá sọ ni òun tí ó jáde lórí ahọ́n wọn wọ́n wá ká fún yín nìtàṣàbù nìtàṣàbù mílíọ̀nù kìtàb wà lẹ́yìn pẹ̀lú wàmọ́ wà mílíọ̀nù kìtàb ẹ̀yin wọn ò pé alùpàánì kà fún yín ni ọlọ́mọ sọ wá nù o ọlọ́mọ jẹ́ àsopọ̀ ìwọ́n náà mọ̀ sọ̀rọ̀ ẹnu ẹlòmínà mọ̀ sọ̀rọ̀ ẹnu ni wàláì ẹ̀mí ìmọ̀ bẹ lọ́gbọ̀rọ̀ ẹnu èèyàn tí máa ń sọ lónìí pé wàláì láwùjọ yìí àwọn tí mo rí pọ́n dá àwọn afáàsùn náà ni wàláì yóò máa tó wà kò sí ẹ̀rí ẹ̀wọ́ kò sí nílọ́bẹ̀. wọ́n lé orílẹ̀ èwe tí ó dapẹ́ wàláì fẹ́ sí ló dáa jù ọ̀fẹ́ wọn tó máa ń lọ ọ̀là wọlé lọ kí ló tún tọ́ bẹ́ẹ̀ bàtà lọ ńkọ́ gbogbo àwọn ọmọ rẹ̀ mọ́ lọ àwọn ìyàwó rẹ̀ ńkọ́ ọ̀wá náà àwọn afáàsùn náà ló dáa jù ọ̀fẹ́ sì làwọn ọ̀sìn lọ tọ́kàn náà rẹ̀ ni ẹnìkan sọ lẹ́gbẹ̀ẹ́ mi ń jọ kàwáyé náà ni mo kó bá àwọn afá kan náà afá àdúgbò wọn náà ni ó wá ọmọge lọ afá yìí náà wọ ọmọge lọ ọmọge kan àwọn ala wa lọ afá àti ẹni mọ́tò ń tiẹ̀ àwọn náà ti dáwọ́ mọ́tò fún wọn ó gbọ́n olùdíje gba mọ́tò fún wọn. ọmọge jáde báyìí dé ló jáde sí òun ò mọ ó ti kọ́ ọ́ lọ kí àgbà tó rí àti ló pàtì yìí ó padà. ọmọ ní báyìí dé ọ̀dàfà ló wọ̀ lọ bàbá ó sọ sí mọ́tò bá lọ díẹ̀ ló wá dé rí àni wọn sọ ládùúgbò ayàn ìbí náà bí ti ń sọjọ́ pé ah kò sáfà mẹ́wàá láì lẹ́yìn àfà súnà nìkan lẹ́yìn àfà súnà nìkan àwọn mọ́ àjọ sọ lọ́dọ̀ àwọn alhamdulilayi wọn náà wá ti súnà kò sí náà fẹ́ súnà pé ọmọ gbọ́wà súnà pátímọ̀nù mọ́ àgbọ́wà sílẹ̀ ẹ̀ ẹ̀ sàmọ́ ẹsẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ sàdó gbogbo tó bá dá ọ lójú pé kò sí àwọn àfà mọ́ lónìí tá a tún lè tán lè sọ tán lè sòdodo fún wa àwọn àfa àsúnà ni kí ló dé tọ́ lè fi àyè lẹ̀ láti lè máa gbọ́rọ̀ ọlọ́run ọba lọ́nu wọn níbi tí ń sọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n ti pọ̀ láwùjọ wa nísìnyí alihamudulilayi ó fẹ́ síbi tẹ́ di àdúgbò nísìnyí wọ́n fẹ́ lọ gbọ́ wà títún náà ọ̀ lé wọjọ́ kan ọ̀ lé wọjọ́ kan ọkọ̀ ẹ̀yọ̀ kan lọ́mọ́ àyàfi tó bá kàn níbi pé mo kàn nífẹ̀ẹ́ sí pé ó tẹ̀ wá náà jù náà ni pé múni márùn lónìí tẹ́tẹ́lẹ̀ kò sí rí bẹ́ẹ̀ sáré gbọ́ àti súnà ọ̀lẹ́ wọkọ̀ mẹ́ta síbò mi gbà mí kọ́lá náà gbogbo àwọn ọ̀nà ìyá yín náà bákan náà nítorí léyìí eré ọmọ jẹ́ tẹ́tìkìrà fún wa inna hadhihi tẹ́tìkìrà faman shaha takhadha ila rabbihi mahaba wa sallallahu wa